Ẹ dúró ná, kí ló máa ń ṣe àwọn èèyàn náà tí wọ́n kì í sọ ẹnu wọn? Because nígbà mí tí n bá kàn wo oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ń gbà mí, ó máa ń yà mí lẹ́nu. Mo understand fact wípé o social media orí afẹ́fẹ́ àgbáyé ni. Ṣé ó yá bá yẹn sìn? Orí afẹ́fẹ́ the whole world ni. Ṣùgbọ́n we that we are on air, we understand the fact that um, reactions can come from left, right, and center. A whole lot of people can have different opinion or different view about your personality, etc. Bẹ́ẹ̀ nígbà míì, èèyàn máa ń sọ ẹnu èèyàn. Recently, mo rí woman kan tán ní ẹnìkan sọ pé àwọn òye àwọn ò pa. Wọ́n wá ń ṣe fídíò, ó dà pé mo rí fídíò yẹn tí ìyá ńlá kan dúẹ̀t ẹ̀. Wọ́n dúẹ̀t fídíò yẹn níbi tí ayẹ ti ní àǹtí ẹ sọ pé òye òun ò Ó dáa ẹ ṣe o, wọ́n ṣáà yẹn mo wá máa ń wò pé ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀rọ̀ ayé gan kò yé kò yé èèyàn gan débi pé yóò kò yéra rẹ̀ gan débi pé yóò yé èèyàn bẹ́ẹ̀dì lítù téèyàn bá ní nínú òye ayé mo rí ní comment section mi táwọn kan sọ pé ẹn kí dẹ̀ wàá láriwo tó ń pánsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ òdì sáwọn celebrity tẹ́ ń sọ̀rọ̀ sí yìí envy jealousy envy ìní jẹ́nẹ́sìsì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ òdì tán máa ń sọ sáwọn sẹ̀líbírìtì yẹn envy ni ìwọ tó wá sọ pé nìkan bímọ síbi tó pọ̀ ṣé ìwọ mọ iye èèyàn tí wò ó bímọ fún láyé kò sẹ́ni tí ó jí níjì orí ẹni tí ó lóun fẹ́ mọ bímọ ká bẹ́ẹ̀ nítorí pé àìlè sọ ẹnu mo understand fati wípé àwọn èèyàn náà ti kàn sí ọ ní Instagram ní ìsàlẹ̀ comment section rẹ ẹ máa sọ ẹnu yín unfortunately níbi tí ọ̀rọ̀ ilé ayé yìí kódà ayé tún ní kọ̀rọ̀ gan ọlọ́ngbọ́ níwọ̀ tó bá jẹ́ ọmọ àgbà wàá mọ̀ pé ayé ní gbangba ó tún ní kọ̀rọ̀ ó tún ní àwọn ìpele ìpele tó pé téèyàn bá ń ṣi láwẹ́láwẹ́ báyìí àwa tó ṣe pọ́rọ̀ là ń sọ gan tá a fi ń rówó gbà gan ó lójú ọ̀rọ̀ téèyàn gbọ́dọ̀ sọ láfẹ́fẹ́ ọ̀rọ̀ tó o bá ń sọ tó ṣe pé general ọ̀ personalize ẹ̀fẹ́ nìkan you are free that is one of the advantages of social media you can tell say your thing nobody can take you to any court of law because you were not referring to an individual most ọ̀rọ̀ tá a máa ń sọ gan máa ń bá wa náà wí ṣàbá yìí nísìn bẹ́ẹ̀ ìwọ sọ pé èèyàn kan bímọ fún yàn tó ju ẹyọ kan lọ èèyàn mélòó ni ìwọ mọ̀ tó bímọ fún láyé e, obìnrin bímọ mẹ́jọ fún bàbá mẹ́jọ omi ìpè kìí sobìnrin alálùbáríkà we are not using this to, this to encourage anybody but we live in a hypocritical society àwọn ọkùnrin tí wọ́n ń sọ àwọn obìnrin di single mother yìí níjọ́ ò lẹ́nìkan ó ti ẹ̀ dìde tí ọmọ sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin náà ṣé yàrá yìí nìsín we live in a society tẹ́ pé wọ́n máa wọ́n máa ya wọ́n máa ya àwọn ọkùnrin ẹsẹ̀ mímọ́ ni ẹni tó tẹ́ ń pè ní single mother ṣe bẹ́ẹ̀ nìkan ló bímọ ọwọ́ ẹ̀ yẹn fún I understand the fact wípé different situation and circumstance ló lè láǹdì àwọn èèyàn sí lifestyle tán bára wọn ṣé yàrá yìí nìsín and this life is a pendulum ńgbò làwọn ọkùnrin náà máa face consequences of wípé kàn náà wà responsible fún ọmọ tí wọn bí ìyẹn ọ̀tọ̀ èèyàn bímọ mẹ́jọ bàbá mẹ́jọ kò mí ìwé pọ́bìnrin burúkú ni ìwọ sì bí gbogbo ọmọ ẹ sójú kan kò mí ìpè olè obìnrin alálùbáríkà ni ọ ìwọ tó ṣe wípé o ti bí gbogbo ọmọ tó o ní bí tán in your life kó tó di pé wò àtọkọ dàrú pé ẹ ṣe mọ́ lẹ́yìn yẹn o lè decide pé òbí mọ fún yàn mímọ because fẹ̀kàn tẹ́lẹ̀ o ti bí gbogbo ọmọ tó wù ọ bí kì í ṣe pé bóyá mímọ ṣe rẹ ṣábàá ilé ìsìn but èmi máa ń wo àwa èèyàn àwa ẹ̀dá àwọn tọrọ tẹ́ ẹ bú ọmọlàkejì ò tọ́ sí lẹ́nu gan ìní ọmọ bú ọmọlàkejì pátápátá kí wọn náà ti lẹ́nìkan tẹ́jọ́ ń tanra yín so o mọ̀ wà tẹ́ni wọ́n wù sí ọlọ́la so o mọ̀ ti life gan life happens o mọ̀ ti life ó mú wá bá ọlọ́la you don't know out of pé you are jealous of this sister you came out you went to her comment section you started typing trash you understand but i believe that àwọn míì ó wà tí wọ́n mọ̀ encourage rẹ pé n tọ́ sọ ńlọ́dà àwọn ẹni wọn ò fẹ́ràn rẹ ni bẹ́ẹ̀ ni life happens there are people the fact that èèyàn kan wà ní hospital ó sì kó fẹ́ kú ìyẹn ò túmọ̀ sí pé yóò kú lọ́la somebody that is strong and healthy can just drop dead it's life sí ẹni tọkọ ẹ kú tó dẹ̀ ṣì yọ̀ǹgì tí ò dẹ̀ fẹ́ dúró tó tó fẹ́ dúró pé kó tó dúró tí ò rì má rì ẹ̀yìn ayé náà lẹ́kùn rojọ́ pé kí lé tí ò rì má rì mọ́ kí lé tí ò lẹ́kan afẹ́ mọ́ ṣe sí náà tó wá lọ rì má rì ṣé kò ní lọ bímọ síbòmíì tó ń lọ náà torí ẹlòmíì ọkàn lanu gbàgàdà bí ilẹ̀kùn lé ńlá yóò kàn mọ́ ṣàṣe the fact pé bí gbogbo ọmọ ó láǹfààní àtòrí ọ̀fẹ́ láti gbogbo ọmọ ẹ sójú kan kò mí ìpòbìnrin alálùbáríkà ni ọ má tanra ẹ tó bá jẹ́ pé yẹn ni ìwọ fi ni yardstick there is no standard formula láti mọ obìnrin alálùbáríkà ṣé ọba yìí náà sè àwọn obìnrin tèmi mọ̀ tí wọ́n ní wà nínú sùúrù nínú wà nínú kómọ́ra nínú pé kéèyàn mo mọ tún ìwà táwọn yìí ni ọlọ́run mọ̀ kẹ́ wọn pẹ̀lú wà ní majority wọn wọn kì í ní lọ́ọ̀kì ọkọ gidi wọn kì í ní lọ́ọ̀kì when it comes to relationship even àwọn ọkùnrin tán dáa náà ń jìyà lọ́wọ́ ẹ̀yin obìnrin jù gbogbo obìnrin ló mọ̀ àwọn responsible men àwọn ọkùnrin tán wúlò tán máa ń gbọ́ bùkátà alẹ́ tán dára níwà tán dára lẹ́wà tán dára lọ́rọ̀ ẹnu tán dára nínú wípé kẹ́yìn ò tọ́jú ilé tọ́jú ọmọ tọ́jú ìyàwó àwọn náà máa ń bọ́ sọ́wọ́ obìnrin olórí burúkú ìyẹn ọlọ́run nìkan ló lè ṣàlàyé rẹ̀ ẹ rí i pé madam Bisola blog ń sọ recently pé mi tẹ wá sọ̀rọ̀ àwọn tí mo máa ń sọ ọmọ bíi tìgbà kan mi tẹ mo ní kò fẹ́ẹ̀ sí tọ́píìkì tá a ti treat that's why i base my teaching on sex and moral ẹ rí i pé mi ì sábà sọ̀rọ̀ relationship because there is no standard formula religion gan ò help wa when it comes to wípé relationship courtship all this union etc there is no standard formula to it so èmi ò sọ eléyìí nítorí àǹtí bọ́lá tábàáyí nísìn mò ń sọ nítorí ìwọ ọmọ tó sọ̀sọ̀kúsọ yẹn and i am not saying you should take what i'm saying torí àǹkan ó ti máa sọ fún ọ pé má wọrí ìjàre torí wọn ló ti lọ delete comment yẹn ṣùgbọ́n tó bá ní àǹfààní tó bá lè rí nọ́mbà àǹtí hùn èmi ò ráǹbọ́lá rí orí screen náà mo ti máa rí hàn if you can have opportunity to have her number call her ṣàbáyé ní look for how she will she will reverse those words àwọn kan lè máa sọ fún ọ pé sóun ló bí ọ ni àwọn kan lè máa sọ fún ọ pé sóun lọ lọ́rùn rẹ ni kì í sóun lọ lọ́rùn rẹ kì í sì sóun ló bí ọ àmọ́ ọ jẹ̀bi rẹ̀ tàbáyé ní ìsìn nìkan ní ń dáre ọlọ́run nìkan ní sì ń dẹ́bi but ọ̀ ń tọ́ ọ sọ yẹn èèyàn sọ bẹ́ẹ̀ torí ngbà míì á rí i pé àwa tá a bá jẹ́ pé a máa ń sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ báyìí tá a bá dé gbòòrò ẹ̀ lè mọ̀ páwa ni torí bó ṣe wé mi èé sọ̀rọ̀ ń tà ìfàn bá débi iṣẹ́ mi àbí mo débi tí mo ti ń tí mo ti ń ṣiṣẹ́ tí mo ti ń ṣe program mi àwọn míì máa ń bí mi pé ẹ dákun sẹ́yìn lè mọ́ sọ̀rọ̀ lórí lórí Facebook torí bí n ṣe ṣe rè èmi ní wí ń pa ṣàbáyé ní ìsìn àwa tá a sọ pé Ọlọ́run kẹ́ a ní pé ká tiẹ̀ mọ bí wọ́n ti sọ̀kan sọ méjì we no dey talk matter use the whole mouth take talk matter especially matter wey be say in concern one singular individual and you are directing it àfi tó bá yẹ pé wọn náà ti rẹ́dí ìjà fún ẹni yẹn fine she doesn't know you according to her bẹ̀mí sọ nítorí wípé kí wọn lè wúre àwọn ọ̀rọ̀ yẹn àti nítorí àwọn míì tẹ́ torí ìlara tẹ́ ń la fún ọmọlàkejì tẹ́ mọ sọ̀sọ́kùsọ as a result of that you invite curses nígbà tí mo lọ sí Instagram page ìwọ ọmọ yẹn tó sọ̀rọ̀ yẹn Sáyẹ̀nsì Bọ́lá mo rí àwọn àràgbà yamuyamu èpè táwọn èèyàn yá fún ọ ẹni tó ń sọ̀rọ̀ sí àrídùnnú ló jẹ́ fáwọn kan tó báyìí nìsín àrídùnnú ló jẹ́ fún àwọn kan sí àwọn táǹtí yẹn já àrídùnnú fún ṣé inú wọn lè dùn bínú rẹ̀ ṣe bàjẹ́ nítorí ọ̀rọ̀ tí wọ́n sọ ó mọ̀ pé ọ̀rọ̀ máa ń dùn agbọ̀rọ̀dùn jọlọ́rọ̀ gan lọ agbọ̀rọ̀dùn ọ̀rọ̀ ń dùn wọ́n ju ọlọ́rọ̀ lọ tàbá ní ìsìn dẹ́n fún gbogbo ẹ̀yin tẹ́yìn fíì toró bí gbogbo ọmọ ẹ sójú kan torí pé kinní kan lobìnrin alálùbáríkà ìyẹn kọ́ ni definition obìnrin alálùbáríkà o there is no standard formula of obìnrin alálùbáríkà tá a bá fẹ́ lo human formula láti define obìnrin alálùbáríkà typical example of obìnrin alálùbáríkà òun ni ìyá òṣínáṣì tó kú yẹn ìwọ tó bá fíù pé ẹ̀mí ẹ ti ń pin o ti wá kẹ́rù nítorò sàṣàlà fẹ́mi ẹ ló ṣe sá kúrò níbì kan àwọn obìnrin alálùbáríkà wọn kúrò níbì wọn bá wọn máa ń kú bẹ́ẹ̀ ni yàrá yìí náà sìn àwọn dókítà bá ti gbé stethoscope tán orúkọ pé ọ̀n mi tán rí pọ́n mi mọ́ àwọn obìnrin alálùbáríkà nù ìwọ tó bá ti sọ pé ẹ̀mí ẹ̀ ló sá fún tó fi kúrò níbi tó wà owó kì í ṣe obìnrin alálùbáríkà ṣàbá yìí nìsín kẹ ẹ gbé gbogbo ẹnu yín sọ̀hún kẹ ẹ yé sọ ìsọkúsọ mọ́ ọ̀rọ̀ tó sọ tó direct ẹ̀ síyàn is a different thing you are a very young lady ẹni tó wà lọ́wọ́ rẹ̀ bó o bá tiẹ̀ wà lọ́wọ́ èèyàn kankan maybe one time in your life wàá sọ pé ìwọ náà fẹ́ marry jọ̀ọ́ ṣó mọ itú tẹ́ni tó lọ báyìí ó fi ẹ́ pa do you know tomorrow ó ní gbogbo ẹ̀ kúlù sí òjò lè bẹ̀rẹ̀ sí ní rọ̀ nísìn life happens life happens tó bá dẹ̀ ń bímọ lọ́wọ́ fẹ́yàn kan ta ló sọ fún ẹ pé bẹ̀yẹn ló máa wà lọ́la kò sí tí ò lè ṣẹlẹ̀ ọlọ́run ọba ń gbọ́ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ tó wá ń sọ pé with with two kids for two fathers ní kíni èèyàn mélòó ni ìwọ mọ̀ tí wọ́n bímọ fún láyé yìí ń èèyàn mélòó lo ti mọ̀ pé iye èèyàn tó bímọ fún rè ọ pé oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n go through challenges in life it is not they, they didn't plan it ọkùnrin míì náà ń go through gbogbo orú àwọn wàhálà yìí tábà yìí nìsín tí ò dẹ̀ tiẹ̀ nínú ẹ̀mí àbí nínú mùrádì rẹ̀ pé nǹkan tóun ó ṣe ta ni ò ní good plan fáyà rẹ̀ tí a báyìí nìsín ẹ máa sọ ẹnu yín ẹ máa sọ ẹnu yín bẹ́ẹ̀ náà nìkan rè kí nìkan ló ní han bóun bá tiẹ̀ fẹ́ ṣí ọkọ òun opó lásánlàsàn la máa bá ṣe ọkọ gbọ́dọ̀ àkúkú mọ̀ bóyá òun ló pọkọ ẹ̀ ọkọ òun tẹ̀ fẹ́ yàwó tó pó lásánlàsàn mo ń sọ fún yín pé bóyá ló tó oṣù kan tóun náà tọkọ ẹ̀ tán fi join queue tóun náà ṣe lọ tò sí queue àwọn opó the other woman yẹn ò torí ẹ̀ kí pé kó pẹ̀lẹ́ bó tiẹ̀ ṣe sọ fún un tó ládùúgbò pé tiẹ̀ kí pẹ̀lẹ́ ó lóun ò ní kí i pé ṣe bá àwọn ti jọ wà ní the same level ẹ já mọ́ sọ ẹnu wa ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n rò pé òkòkò fi ń káàkiri cruise tó o bá mention èèyàn is a different thing because that is one of the the the advantages bí mo sọ lẹ́ẹ̀kan tí social media ní you didn't mention anybody's name àfẹni tó bá wá fún ẹ and you are ready for the saga you can mention the person's name if you think because ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn comment ẹ̀ ń drop ẹ mọ̀ pé fi ń help content creator láti lè create more content ni people make content from content but this is a matter that has to do with somebody's emotions ṣé ẹ báyìí ní ìsìn wá bí wọ́n ṣe wúre ọ̀rọ̀ yẹn ṣé ẹ báyìí ní ìsìn torí ọ̀rọ̀ ń dun agbọ̀rọ̀ dùnjọ́ lọ́rọ̀ lọ wá bá àǹtí yẹn ó ṣe wúre ọ̀rọ̀ yẹn bóyá kó wúre rẹ̀ fún ẹ eh, personally privately tàbí kó tún wá ṣe openly bẹ́ẹ̀ yẹn tó bá dẹ̀ ti ní ọmọ wọ̀rí ìjàre pé kò ní ìdí kò sí problem bẹ̀mí kàn sọ èyí for all other people ṣé abáyé nísìn ẹ jẹ́ á máa sọ ẹnu wa especially when it comes to issues that somebody does not have power over ọkọ níní ìyàwó níní ọmọ bíbí wọ́n ń fi àwọn nǹkan yẹn bú yẹn o owó níní gan wọ́n ní tó bá rí ṣe mọ́ṣímọ́ pé pàdí rẹ lọ́lẹ̀ ṣàbá yìí nísìn èèyàn máa ń sọ ẹnu èèyàn ni irú àwa ọmọ tó yẹ pé a máa ṣà ọmọ àgbà ọwọ́ àgbàládàgbà sí bá a ṣe jẹ́ pé ọlọ́run ti ẹ̀ jẹ́ ká mọ ìkan àbí méjì sọ ó lójú ọ̀rọ̀ téèyàn ń sọ especially when you are directing it to an individual ẹni ọ̀mọ́ rí ọ̀rírí ọkàn déédéé lanu gbàgàdà. ṣé àbáyìí nísìn ṣé ìwọ ọmọ trauma tí àwọn single mother ń go through kì í is not about kì í ṣe tàìmọ̀ wàá wù o <laughs> kì í ṣe ta ìmọ̀ wá wù o má rò pé bóyá ìmọ̀ wá wù ọ̀pọ̀lọpọ̀ àwọn single mother wọ́n dára níwà wọ́n dára lẹ́wà wọ́n dára ní àrísìkì ju ẹlòmíì lọ ọlọ́run nìkan ló kàn lè ṣàlàyé ní tí ọ̀pọ̀lọpọ̀ wọn tó ẹ mọ̀ láìfù yìí yìí there is no standard formula to it bẹ́ẹ̀ ìwọ̀nba téèyàn bá lè ṣe tàbá ìní ìsìn ìwọ̀nba téèyàn bá ní capacity èèyàn ẹ̀jẹ̀ á máa ṣe é tọ́rọ̀ bá ti jẹ́ pé it comes like a confrontation to an individual please must you even talk must you even comment go and start a page i have taught us on this platform how to create a page create a page and be creating little little content thank god monetization is on the way be posting it and look at how it is to build a page to drop something and as a matter of fact i think she went to a party she went to a party and she made a video gan ni kì í ṣe pé bóyá comment yẹn wà lọ́ndà content wọn bẹ́ẹ̀ fẹ́yìn tẹ́ wá sọ pé hàn ah, she's a kinní kan she's a social media person she should be ready to absorb anything do you know what celebrities absorb when i started this work that was some five years ago mo máa ń ráwọn bloggers ńláńlá gbà míì tó máa bọ́ síta tó máa máa ṣépè máa máa wò pé kí lè tán ń ṣe báyìí náà kí ló dẹ̀ dé máa máa rò sẹ́ẹ̀mí mi. mi. It is now that I knew what they are going through. It is now tí mo mọ nǹkan tó pé reason tó ń fi ṣe tó ń ṣe yẹn. Ẹni tó ò rí One thing about social media is that it will portray a different personality to you. Ọ̀wá lọ mú nǹkan tí ó tó ṣe pé tá a bá trace generation àwọn míì Ọlọ́run ló mọ iye ọkùnrin tí grand great great great grandmother ẹlòmíì bímọ fún ṣé abẹ́ yẹn sọ̀dọ̀ ẹ̀yin tẹ́ máa ń fi òpè bóyá nítorí ẹ bímọ sójú kan ẹ̀yin lẹ dáa jù ẹ lọ tú dànù torí pé o ti bí gbogbo ọmọ ẹ sójú kan kó tó di pé wà tọkọ dàrú pé ẹ ṣe mọ́ o wá yan ọ̀rẹ́kùnrin kò sọmọ mọ́ ẹ kàn rọra rọra ń dóra yín ẹ ń sùn ẹ ń jí ẹ ń ṣe ẹ ń mọ̀ ẹ ń ṣe companionship o wá níwè òbí mọ kí ló kúrò níbi tó bí gbogbo ọmọ rẹpẹtẹ sí tẹ́lẹ̀ obìnrin alálùbáríkà òun kúrò nílé ọkọ wọn máa ń kú bí àwọn òsínáṣì wọn á kú síbẹ̀ ni ṣàbáyé ní so má fi pé bóyá torí wípé o ti bí iye ọmọ tó o ní bí tán nínú ìrìn àjò ayé kíjà tó ṣẹlẹ̀ tàbí kọ́kọ́ tó kú tàbí kí nǹkan kan tó ṣẹlẹ̀ tó gbé ẹ kúrò ń bẹ̀ kò wá fi pé bóyá ẹni tó ẹpọ ọmọ kan ló tí ì bí tí wàhálà fi ṣẹlẹ̀ tó dẹ̀ ní láti rìmárì kó lè bí mi kó wá fi pé ìwọ bẹ́tà ẹni yẹn that is not the formula there is no standard formula tí a báyìí ní ìsìn wá bó ṣe wá nọ́mbà àǹtí yẹn kó o pè torí bàbá yá ní ìsìn àní sọmọ wà bẹ ni wọn wulẹ̀ bàbá tún fẹ́ bú gan bú bẹ tó bá jẹ́ èébú náà ló lò láti wá ọ̀nà tí ó fi wúre àwọn ọ̀rọ̀ yẹn jẹ́ kó wúre rẹ̀ tí bàbá yìí ní ìsìn torí àfẹntọ́ bá fẹ́ tàn jẹ ni ó sọ fún ọ wípé ó jẹ̀bi àǹtí yẹn èèyàn máa ń sọ ẹnu èèyàn ni ẹni ó bá láìkì ó kó lórí péèjì ẹ ẹlòmíín wà báyìí tó ṣe wípé bóyá o ti mọ ìjìyà téèyàn ti jẹ rí nínú ìrìnàjò ayé àti gbogbo suffering téèyàn ti rí tọ́lọ́run á gbé èèyàn ga ìjìyà téèyàn jẹ sẹ́yìn ń ìní fi ń jọ́ọ̀jì ayé èèyàn ṣábà yìí nìsín bẹ́ńgbà tọ́lọ́run kì í sì wò béèyàn ṣe máa ń wò ó wá gbé ẹni yẹn ga ó wá ń bínú rẹ̀ ìní ń dífá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́mẹ́ǹtì táwọn àtàwọn táwọn ẹlòmíì máa ń tẹ̀ sísàlẹ̀ fídíò no be say dem know you in the real life even if dem know you in the real life you no owe dem money no be say you do anything wey bad but because of ìlara yẹn ilẹ̀ lòmí àfi híìpù iná tá wa ná tá wà lera rẹ̀ lórí so ìwọ tó ṣẹ̀ṣẹ̀ jíǹji orí ẹni rẹ o tí ìmọye o tí ìmọye ibi tó bímọ sí àbò rò pé dídùn inú obìnrin ni pé kó kúrò níbi kan tó lọ bímọ síbòmí kó tún kúrò níbi kan tó lọ bòmí kó tún kúrò níbi kan tó lọ bòmí bó bá fẹ́ bú mi kó bú mi èmi ò ní pírọ́blẹ́mù ìjọba ẹ̀ nísìn àti àbá mọ correct profile mi wọ́n rọ̀nù ẹ̀ fún ọ pé I no, I no get time for for relationship me I be full grown celibate time no dey ṣó yẹ bẹ̀ wá bá àǹtí Bọ́lá ó ṣe wúre ọ̀rọ̀ yẹn wọ́n bá sì ti ní oyin mu sí mi kò sí wàhálà African College of Traditional Medicine African College of Traditional Medicine ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí á kàn sí wọn fún gbogbo àwa tá a bá fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa bí wọ́n ṣe ń produce àwọn àgbo tewétegbò then wọ́n á train wa náà bá ṣe lè gbẹ̀bí ní ti traditional uh, way then wọ́n á train wa bá ṣe lè di pharmacologist nípa lílo tewétegbò, egbògi, ewé ẹka àti gbòǹgbò láti lè ṣe àwọn àgbo. Ilé ìwé yẹn ti wà more than ọgbọ̀n ọdún sẹ́yìn. Ó jẹ́ ilé ìwé tó jẹ́ pé ìgbà tí wọ́n kọ́ gba advert yẹn wá fún mi gan, èmi gan sọ pé à, tí mo ti gbọ́ tradition báyìí, à, mo ní bóyá àwọn babaláwo ni. So but ìgbà tí mo ṣe ìwádìí pẹ̀lú àwọn àlàyé, mo wá rí pé aláwo kọ́ ìṣègùn, bá ṣe ń produce àgbo. Ṣé ẹ mọ̀ àwọn àgbo ta máa ń tà níbí, ta máa ń polówó níbí, àwọn tán ti ń produce ẹ̀ tán fẹ́ rà là ń polówó fún wọn ti produce already bẹ̀ tẹ́yìn gan bá fẹ́ kọ́ bí wọ́n ṣe ń produce àgbo tó yà báyìí ilé ìwé yẹn ó bẹ̀rẹ̀ láti six months bí àwa tá a bá fẹ́ learn advance then it can extend for more than six months ṣe àbáyé nísìn táwa náà fi di eh, dókítà tewétegbò tó yanrantí wọ́n sì fún wa ní ìwé ẹ̀rí wọ́n dẹ̀ wà registered lábẹ́ ìjọba àpapọ̀ ìjọba Ògùn state níbi tán fìkàlẹ̀ sí ní wàásìmí náà bákan náà wọ́n fòǹtẹ̀ lu ilé-iṣẹ́ yẹn wípé ilé-ìwé yẹn pé ilé-ìwé tó dáa tó dáńtọ́ tá a ti lè kọ́ ẹ̀kọ́ ìṣègùn ìbílẹ̀ òun ni. Ẹ jẹ́ á pè wọ́n gan for enquiry. Èèyàn máa ń bèèrè ọ̀rọ̀, ẹ wá bèèrè tó bá nígbà bá ṣe tán, gbogbo àwọn ìyàwó ilé tí wọn ò ṣiṣẹ́, gbogbo àwọn ọkùnrin tí wọn ò ṣiṣẹ́, gbogbo àwọn tí wọ́n kàn ń gba geography ẹsẹ̀ kiri, ẹ jẹ́ á lọ ilé-ìwé yìí. Tá a bá ṣe, tá a bá parí, àwa náà á lè dá dúró fúnra wa láti dá ilé-iṣẹ́ wa lẹ̀. Ṣé ẹ rí àwọn àgbo àwọn tewétegbò yìí is a very profiting business o. Ọlọ́run bá ń gbọ́. It's a good one. Kò dẹ̀ sí pé là ń pọ̀fọ̀ sí, là ń sawo, là ń ṣe kò sí yẹn bẹ̀. Plant strictly ni. So ẹ jẹ́ ká pè wọ́n zero eight zero thirty three seventy two thirty nine forty four zero eight zero thirty three seventy two thirty nine forty four African College of Traditional Medicine àwọn là ń pè ẹjọ́ ẹ jẹ́ ká pè wọ́n a sì rí wípé gbogbo ń tá a fẹ́ mm, Ọlọ́run ó ṣe fún wa so ẹ jẹ́ á máa sọ ẹnu wa ẹ jẹ́ á rọra máa sọ̀sọ́kùsọ ntọ́ ọ̀lágbára tí ò sí ní kápá àti ẹ̀gàn tó ṣe pé ntí wọ́n gan ṣe gan ọlọ́run ló ṣe fún ọ kì í ṣe mímọ̀ ṣe rẹ tó wá fi ń bú ọmọ làkejì. yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé ọlọ́run ó ṣàánú rẹ àbúrò ní ṣọ́ o àbúrò ní ṣèmi náà àbúrò ní ṣàǹtìwọlá àbúrò ní gbogbo àwọn tí wọ́n gbọ́ mi àtògbò lólùfẹ́ mi o so ẹ ṣeun gan.